بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعث الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أرجو الله وبركاته صاحب الوادي ورمين تسواد الدان دقوة تيام شيء ونعم في نوع الله ونيانا أصرني التقوى أصرني أبي وأنفاني توافق wípé òun ni ìpèsè tó dáa jù bákan náà òun ni òṣùwọ̀n tá a fi mọ ẹni tó lóore ju ẹni tó lóore jù lọ lọ́dọ̀ ọlọ́run bákan náà a ní òun ni àsọtẹ́lẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ ọlọ́run fún àwọn ẹ̀dá àwọn ẹni àkọ́kọ́ àtẹnu ìgbẹ̀yìn àti pé òun àsọtẹ́lẹ̀ òjíṣẹ́ ńlá rẹ̀ sọ́mọ́ bá wà lọ́wọ́ sẹ́ńtà bẹ́ẹ̀ náà ni òun ni ohun àsọtẹ́lẹ̀ láti ọ̀pọ̀ àwọn ọlọ́bí ọ̀lẹ́bí ọlọ́run àti òjíṣẹ́ bákan náà a ní àwọn olùpáyà ọlọ́run àwọn olùfẹ́ ọlọ́run a sọ̀rọ̀ díẹ̀ nínú àpèjúwe àwọn olùgbòho ọlọ́run lónìí àwọn tẹ̀síwájú láti sọ̀rọ̀ lórí àtàkùn kí ni tá a lè ṣe tí àwọn náà fi lè wà nínú olùpayọ náà kí ni ọ̀nà wọn náà lè gbà àwọn ohun kí ni tá a lè ṣe láti jẹ́ pé àwa náà ọlọ́run fún wa sínú àwọn olùpayà rẹ̀ àwọn akọ́kọ́ gẹ́gẹ́ bí àwọn olùkọ́ ṣe máa ń sọ pé ó tọ́ ká máa bẹ lọ́wọ́ fún wa ní ìpayà rẹ̀ ó ní àkọ́kọ́ ká máa gbàdádùúwà pé ọlọ́run fún mi ní ìpayà rẹ gẹ́gẹ́ bí àìlẹ́bísọ̀rọ̀ báwa ní sẹ́lá tí wọ́n ń ṣe nínú àdúrà rẹ̀ wọ́n gba ẹ̀rọ àwọn láti wà ní láì ìpínlẹ̀ àti ìpayà rẹ jẹ́ kí n jẹ́ ẹni tí yóò kọ òfin rẹ mọ́ fún mi ní ọrùn látọ̀rọ̀ rẹ so nígbà tí alẹ́ sọ̀rọ̀ bá wà ní sẹ́nà tó ń bẹ lọ́rùn tó lọ́rùn fún mi ní ìpayà ọlọ́run so ìdí mo tó jẹ́ pé ó padà náà fún àwọn aláǹkà máa gbàládùn àwọn wípé wọn ọlọ́run ọ̀rọ̀ sí ní olùpáyà rẹ. torí pé kò sí tí alágbára ti ṣe tí kì í bá ṣe ọlọ́run ló fi wá sí gbòǹgẹ́ nǹkan náà wọ́n tún bá wá nínú àdíṣe zayd ibn ọkọ̀ wípé àdíṣọ́rọ̀ àwọn ọ̀sẹ́nà àwọn ìbálẹ́dúwà ọmọ sọ pé ọmọ ọ̀run máa ti nẹ́fṣì tàbíwà wọ́n fẹ́ kí a ẹ̀ńtà fẹ́ gbogbo tẹ̀ká ẹ̀ńtà orí ọ̀rọ̀ pé ìwọ ọlọ́run fi ìbẹ̀rù lẹ́sìn mi lọ́kàn ṣe àfọ̀mọ́ ẹ̀mí mi ìwọ ni ọba tó ń ṣe àfọ̀mọ́ ẹ̀mí torí pé wọ́n lọ dá ẹ̀mí náà wọ́n lọ sí yí ẹ̀mí náà lọ sí wọ́n wọ́n lọ sí ìjọba nínú ẹ̀mí ọ̀hún ṣe ìbẹ̀rù rẹ̀ sí mi lọ́kàn so tí ẹ̀dẹ́sà sílẹ̀ bá gba wọn lọ báyìí ó tọ́ka wọn náà kàwọn ọ̀gá adágbà wípé kọ́nà ọ̀gá fún wa ní ìbẹ̀rù ọlọ́run ẹ̀dẹ́sà sílẹ̀ àtúmọ̀ gbàdúrà ọmọ ṣe ìnáwó ọmọ fún mi nígbà tó máa lọ sórí àdó ẹsẹ̀ torí pé wọ́n ní àdẹ́bùsà sẹ́nà káàdì ìdàsítáwà àlàmàrí fáwọn ìjà ìlà sẹ́fẹ̀ tí àdẹ́bùsà sẹ́nà bá jáde láti lọ rìn àjò tó bá jókòó lórí nǹkan ọ̀gbìn rẹ̀ a máa ṣe takbir kábàrà àdáyé ليلى وصلى اللهم إني إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل التام ìpè wọ́n ọmọ à ń bẹ̀ ọ́ nínú ìrìn àjò wa yìí ká jẹ́ ẹni tí ọmọ òfin rẹ náà ṣe ìpayà rẹ fún wa mọ́ jẹ́ ká ṣiṣẹ́ tí ìwọ̀n ọlọ́run tó yọ̀ọ́ sí so èyí fi hàn pé gbogbo àyè ní àlùsà sálà tí fún ìpayọ̀ ìpayọ̀ ọlọ́run ní ọ̀pọ̀ rẹ̀ so tí a lẹ́gbẹ̀ẹ́ bá sọ́nà sọ́nà bá ń ṣe lé àwọn àlótọ́ kásẹ̀ jù ẹlẹ́ẹ̀kejì ó ní ìsìláàmù níyà ká tún àníyàn wá sí títún àníyàn sí òun náà ó sì pàtàkì fẹ́nikẹ́ni tó bá fẹ́ jẹ́ olùpayọ̀ ọlọ́run ni pé gbogbo tá a bá ìjọsìn gbogbo ẹ̀ náà wọ́n apáyọ ọlọ́run wà ní ṣùgbọ́n kọ́ jẹ́ pé àníyàn wa lórí ìjọsìn náà ní ẹ̀tọ́ dáa ni torí pé kí iṣẹ́ yẹn ó lè ní ó lè kópa nínú ẹ̀mí wa Abdullahi ibn Awf àbí Awf ibn Abdullah ó ní fawati taqwa muslimiyya àwọn kọ́kọ́rọ́ tí sílẹ̀kùn ìpáyọ̀ ọlọ́run òun ni pé òun ní àníyàn tó dáa so tí ènìyàn bá ní àníyàn tó dáa ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún tí ìpáyọ̀ ọlọ́run ti mọ ọmọ èèyàn náà ni ó sì so ó ṣe pàtàkì lẹ́lẹ́kejì bọ́yá pé a tún àníyàn wọn sí gbogbo àtàwọn ìṣe iṣẹ́ sí ẹlẹ́ẹ̀kẹta èyí tó tún ṣe pàtàkì jù tọ́tẹ̀lé ilé alìmọ́ بالقضاء خيره وشره oníkan ní ìgbàgbọ́ sí kádàrá Ọlọ́run èyí tó dáa àti èyí tí ò dáa ká gbà pé àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá kí ló fàtẹ́lẹ̀ fi ṣe pàtàkì torí pé ìgbésí ayé wa yìí lọ sókè lọ sílẹ̀ ni kò sí bí èèyàn ṣe lè wà táburú ò ní kàn kan àwọn òjíṣẹ́ Ọlọ́run tí máa nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam so nígbà nígbà sọ̀rọ̀ lèèyàn máa ń mọ tàlẹ́ni tí payọ̀ ọlọ́run tàlẹ́ni tó jẹ́ pé so ọlọ́run kọ́ máa fi àdánwò tó jẹ bára wọn ọlọ́run fi kàn wá ṣùgbọ́n ó padà dán ká ní ìgbàgbọ́ wípé gbogbo orin tí ó ọ̀dọ̀ ọlọ́run bá náà ní ọ̀sẹ̀ yìí ọ̀bájà tó kò sọ̀mìtì rọ́bì ọmọ ọmọ rẹ̀ ó ṣe wọ̀síyà fún ọmọ rẹ̀ nígbà tí ikú fẹ́ títí ikú dé ó ṣe ohun tó sọ nínú wọ̀síyà àsọtẹ́lẹ̀ fún ọ pé kó ọlọ́run واعلم أنك لن تتقي الله حتى تؤمن بالله قوم بين قول جو بايع الله في تماني وصلاة قول جاء قول بايع الله أيا في كوني وصلاة واعلم أنك لن تؤمن بالله ولن تطعم طعم حقيقة الإيمان ولن تبلغ العلم حتى تؤمن بالقدر خيره sì mọ̀ pé ò ní tú nígbàgbọ́ sọ̀rọ̀ lọ́ba bẹ́ẹ̀ ni ò ní tọ́ adùn ìgbàgbọ́ wò kó o sì nímà àyàfi kí o ní ìgbàgbọ́ pẹ̀lú kádà èyí tó dáa àti èyí tí ò dáa eléyìí fi hàn pé ìnígbàgbọ́ sí kádàrá ó ṣe ta ó ṣe pàtàkì gbogbo tí èèyàn bá máa ṣe tí yóò bá nígbàgbọ́ sí kádàrà ó lè ó lè ó lè ó lè dáwó lẹ́ẹ̀kan náà torí pé kò sí bí èèyàn ṣe lè wà ní ayé tọ́lọ́ ọ̀rọ̀ ní ìdánwò sọ̀rọ̀ tí èèyàn bá ní ìgbàgbọ́ sí kádàrà ó lè mọ̀ sọ pé bóyá ẹnìkan ló ṣe wọ́n ní pẹ̀lú sùúrù lórí ìdájọ́ ọlọ́run tàbí kádàrà tí ọlọ́run bá fi kàn wá olóńgbò mú kí èèyàn kó jẹ́ olùpayà ọlọ́run àwọn ìbí àbúlá onírànṣọ tábúwá àṣọ gbogbo ìbẹ̀wọ̀ ọlọ́run lákẹ́yìn jẹ́ ẹni tó ní sùúrù gbogbo tí ó wà kàn yóò ní sí lórí ẹ̀ kò ní sọ ọ̀rọ̀ tó burú sọ eléyìí náà ṣe pàtàkì fún gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ olùpayà ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin ó ní muhasabatu nafs ká máa ṣèṣì wò fúnra wa ìṣìṣú iṣẹ́ ìṣirò fúnra fúnra wa òun náà máa ṣúyàn má ìpayọ ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ti gbà wá láti ọ̀rọ̀ ìlú ní ìmìíràn ó ń sọ pé láyé kúrò wọ́tò nílẹ̀ lọ́tàbí hátà ìwòhásìbà nafsa èyí ò lè jẹ́ olùpayọ ọlọ́run máa ṣe ìṣirò fúnra ẹni síwájú kọ́nà tó ṣẹ̀ṣẹ̀ wọ̀ èèyàn lè tún ìpayọ̀ náà àyàfi kó máa ṣe ìṣirò fúnra rẹ̀ àṣẹ́lù mẹ́yìn ha sí bọ̀ ní ìṣẹ̀lẹ̀ ju gẹ́gẹ́ bí ṣe máa ṣe ìṣirò fún ẹlòmíì lọ ẹni pé ọba aburú ẹlòmíì làwọn aburú ẹlòmíì làárí àṣìṣe ẹlòmíì làwọn rí ṣùgbọ́n kò wọ́pọ̀ lẹ́yìn tó máa rí àṣìṣe ara sòtẹ́ ẹ̀ máa jẹ́ ẹni tí ó máa rí àṣìṣe ara rẹ̀ ju bó ṣe rí àṣìṣe ẹlòmíì lọ so yóò súnmọ́ ìbẹ̀wò ọlọ́run hatta ya'lama min aina mata'am níbi ìsíwọ títí yóò fi mọ̀ ẹgbẹ́ ní tí ń tẹ́lẹ́nu mbolo ti rí ọ̀nà wo ló bàrí ومن أين ملبسه أنتم وصلوا تفين صوصوا بقلوتهم وأين مشربه أنتم تفين سبانه بقلوتهم أمن حلال أم من حرام سيدي أمرنا حلال يعني ولا حرام سيدي أمرنا tó bá ti ṣe ọ̀nà téèyàn ti ń ná títí ń jẹ títí ń mu tó bá ti ṣe lọ́nà àlàyé ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ní ayé ló ti kúrò ọ̀la ìyàwó láti sọ àtúntẹ́ pé àlẹ́sà sábà tó lọ bẹ̀ lọ wípé wọn náà ṣe àlàyé fún mi mú haram jìnnà sí mi torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tá à ń gbà lórí lẹ́nu ọ̀nà àlàyé ọ̀nà haram ló ti so mẹ́rán àmàmẹ́rún ìlú mẹ́rán ó ń sọ pé èyí ò ní jẹ́ òpáyà ọlọ́run àti kọ́ máa ṣe ìṣirò fúnra rẹ̀ ju bó ṣe ń ṣe ìṣirò fún ẹni pé lọ so kó máa nílé ìfẹ́ ara rẹ̀ ju bó ti ń nílé ìfẹ́ ẹni pé lọ so eléyìí kò ní òun kó máa máa níbo ló jẹ rẹ̀ ti wá níbo ni mímu rẹ̀ ti wá tọwọ́ sọ́nà àti gbogbo ti wá sọ́nà aláàmì àbí ọ̀nà àwọn àfáà kan tó sọ pé asìlù tẹ́wọ́ muhasabatu nafs gbogbo ìpayà ọlọ́run oníkéyìn máa ṣe sí ìfúnra rẹ̀ gbogbo wa wọ́n máa ṣe sí ìwọ̀n kí ni tí mo ṣe ìwọ̀n mo ṣe tí ò dáa ìwọ̀n mo ṣe tó dáa kí ni tí máa tún ṣe ìwọ̀n ní ìtòkúra sí so ọ̀nà yìí òun ni èèyàn lè gbà rí ìpayọ̀ náà ẹlẹ́ẹ̀kaàrún lè tuntun ṣe pàtàkì ó ní alẹ́ ìmọ̀ torí pé ìmọ̀ ó ní àbọ̀wá ìpayọ̀ náà ẹni tí ò bá ní mọ̀ for example ẹni tó bá rí iná tó jó èèyàn nígbà tí iná tó rí tó kígbe tó sun tó parajá tó sunkún kò ní lọ ọwọ́ ọ̀nà torí pé ó ti ní ìmọ̀ pé ìmọ̀ iná máa jó yìí ẹni tí ò rí àkèké rí tó rí àkèké tó sáyà tó nà bára kèké yọ́yọ́yọ́yọ́ sùn lẹ́yìn so ìmọ̀ kí ni tó ṣẹlẹ̀ sí àwọn ara àwọn ẹni àkọ́kọ́ ó máa ń mú kí èèyàn kò ní ìpayọ̀ lọ́wọ́ ìfàlídínú tí àáfàá sì ní tó fi ní natijatul ilm hiya taqwa rìsọ́ọ̀tì ìmọ̀ ó ní ipa ìwọlọ́rọ̀ kí ni tí ó bà lérò ohun tó bà ni pé ẹni ọmọ máa haram tó sì máa ti aburú tí haram tó ń yóò jìnà sí i torí pé tí èèyàn bá mọ ohun tó ṣẹlẹ̀ sí àwọn aláwájú nípa iṣẹ́ ìbàjẹ́ tó ń ṣe irú ìyàwó ọlọ́run fi jẹ wọn ní tí wọ́n ń ṣe ohun tó lọ́run fi jẹ wọ́n yà òun ó jìnà sí àkọ́kọ́ pé kí ni tó ń ànábì Adam àti ìyàwó ẹ̀ kó lọ bàjẹ́ra ọmọ àjẹ́ náà ṣe bẹ́sẹ̀ ẹsẹ̀ ni àti àìpayọ ọlọ́run tí kì í bá ṣe ẹ̀ṣẹ̀ yẹn àti ìpayọ ọlọ́run wa wọn ọba bẹnu àjẹlẹ náà wọn ọba tí wọn dìbò jáde ó tilẹ̀ jẹ́ pé ìyẹn ó ó so mọ́ ohun tí ọlọ́run wa ti ṣe àkọọ́lẹ̀ pẹ̀tọ́ ti bẹ́ẹ̀ náà òun fa gbígbé jáde kó lu ọba ìnira ó ní ẹ̀ṣẹ̀. iblis tó dẹni ẹ̀kọ́ lónìí inú ọba jẹ́nà ló náà dé kí ló ń tó ń kúrò nínú ọba jẹ́nà tó di ẹni ẹ̀kọ́ tọ́lọ́ ọba lé jìnà sí ìkẹrẹ̀ ṣe bí ìwẹ̀ ẹ̀sẹ̀ náà ni àti àìbẹ̀wò ọlọ́run so àwọn ilé àwọn ẹni nàìjíríà àìbẹ̀rù ọlọ́run wípé tó bá mọ nǹkan báyìí yóò jìnà sí gbogbo tí ń ṣe àìbẹ̀rù ọlọ́run àwọn tí ọlọ́run bá tẹ̀lé sínú omi lásìkò àlẹ́dínwó kí ló fà tọ́rọ ọba ti tẹ̀ wọ́n lé ọlọ́run bá tẹ̀ wọ́n lé torí pé wọn ò bẹ̀rù ọlọ́run wọn ń ṣiṣẹ́ ẹ̀sẹ̀ ṣe tó ti pẹ́ àlẹ́dínwó ó ń pè wọ́n ó ń kí wọn lọ tó ti bẹ́ẹ̀ náà wọ́n gbọ́ kìlọ̀ wọn ò sì fi iṣẹ́ àwọn tó ń ṣe lẹ̀ ìdí nù tí ọlọ́run bá tó fi fìyà jẹ wọn. àwọn ìjọ anẹ́bí wood tí ọlọ́run bá tó pa wọn pẹ̀lú atẹ́gùn atẹ́gùn ti ń súfè tí ò sóore nínú ẹ̀ gbogbo tí atẹ́gùn bá dojú kọ yóò yóò rò ó ṣe bí wọ́n ẹ̀ṣẹ̀ náà àti àìbẹ̀wọ̀ náà àwọn ìjọ Thamud àwọn ọ̀dọ́ àjẹ́bí sọ́ọ̀lẹ̀ kí ni tó ń tọ́nà ọba tó fi mú àrá tó sán pàrà tí gbogbo ẹ̀mí wọ́n sì gé sọ́ọ̀lẹ̀ àìbẹ̀wọ̀ náà àti ìwà ẹ̀ṣẹ̀ àwọn àdó àwọn àjọ ànábì bóòt àwọn náà ṣiṣẹ́ ìbàjẹ́ wọn but and then another thing tó yẹ ká tó kọ ni pé gbogbo àwọn táǹkà sílẹ̀ in tí wọ́n ń ṣe lásìkò náà tó wọn ọba fi pamọ́ rẹ gbogbo ẹ̀ pátá là ń ṣe pamọ́ nínú gbogbo ẹ̀ pátá oyin tó ìjọ ànábì bóòt ń tá àwọn ọmọ sí ni pé ọkùnrin mú ṣùgbọ́n àgbọ̀ pé nínú ìwà àgbàjẹ́ wọn pé obìnrin tó ń bá obìnrin lò bẹ̀tù lónìí obìnrin obìnrin kọ ọkùnrin bá ọkùnrin lò kódà wọn fẹ́ra wọn so irú ìbàjẹ́ wo ló sí lónìí tí ọlọ́pàá ọ̀rẹ́ nítorí rẹ̀ lọ níyàrá wọ́n ní ìjọ ànábì lòdì nígbà tí wọ́n fẹ́ pa wọn lọ wọ́n gbé ìlú náà lọ sókè ni ẹgbẹ́ àwọn màláíkà wọn máa ń gbọ́ gbígbó àwọn àwọn ajá tí wọ́n ní torí pé wọ́n gbé gbòòrò sókè wọ́n ní àwọn màláíkà wọn máa ń gbọ́ bí àwọn ajá yìí ṣe ń gbó torí pé tí ọ̀wà wọn bá nínú wá rí wọ́n wá dojú ẹ̀ wọ́n tún wá ọ̀rọ̀ òkúta lé wọn lórí iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ń ṣe lónìí tó ti àwọn kú bẹ̀ ni pé ọ̀pọ̀ àwọn tó ń ṣe aṣíwájú lé wa lórí ní tí wọ́n ṣe torí pé tí wọn ò bá ṣe wọ́n ti believe wípé táwọn ò bá ṣe gbogbo ṣúrọ̀ tí wọ́n ní gbogbo famous tí wọ́n tẹ́ tí wọ́n tí wọ́n jàǹfààní ẹ̀ àwọn ò jàǹfààní ẹ̀ àyàfi kó ṣe so kí ló fà àìpa ìrọ̀lọ́wọ́ padà yìí. àwọn ìjọ ànábì ṣùáì kí ló fà tọ́lọ̀ ọmọ fi fi ìyà jẹ wọ́n pẹ̀lú ẹ̀sùjò ẹ̀sùjò tó mú òkùnkùn wá tó bo òkùnkùn pátá tẹ́nì kò rẹ́ni bẹ̀tí lọ́kàn wọn pé ẹ̀sùjò yìí wọn òjò ní ọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí ẹ̀sùjò náà máa wá ìjìyà ló wá torí tí wọ́n ń ṣe ntí wọ́n ń ṣe lẹ́wọ́n ní àdáyé ń bẹnu ọjà wọn lóhùn ojoojúmọ́ ntí wọ́n ń ṣe tí òjíṣẹ́ ọlọ́run bá tó stọ́ọ̀pù wọn pé wọ́n máa ṣe tí wọ́n pọ̀ tí wọ́n fi ilẹ̀ nínú ọjà wọn lóhùn gbogbo ojoojúmọ́ ni wọ́n ṣe. so and then rìsọ́ọ̀tì àìbẹ̀wò ọlọ́run bá ìtìyà nínú ọdún dání ó tẹ̀jẹ́ pé ọlọ́run bá ti ṣe àgbéwọ̀n fún ìjọ àdẹ́bíwá ọmọ sọ́lọ́wọ́ àwọn ìṣẹ́lẹ̀ wípé ọlọ́run kò ní kò ní pa wọ́n rún ní irú ìparun tó pa àwọn ìjọ àdẹ́bíwá ọlọ́run kò kú bet àwọn ìjìyà ní ọmọ wa tá a sì máa rí pẹ̀lú ojú wa làwọn fìràwù tó kílè ní pọ́nrọ́ ọlọ́run wa òun àtijọ́ rẹ̀ kí ló fà tó náà wá fi tẹ̀wọ́n nínú òun so bí àìgbàgbọ́ ọlọ́run alẹ́ àti ẹ̀sìn so gbogbo ilé tí èèyàn bá ronú sí tó ronú sí àwọn mùsíbà tí máa ń tí máa ń wá lẹ́yìn àìgbàgbọ́ ọlọ́run wa èyí ó jìnà sí àìgbàgbọ́ ọlọ́run wa náà àfa kan wọn pè ní muslim nínú ìdá ó kọrin rẹ̀ ó ní tafna nàdàtù mimman nana sọfọwọta mínà àwọn ìfúnwọ̀n àwọn wípé gbogbo ìgbàdùn téèyàn máa rí látọ̀nà àwọn yọ̀ọ̀tà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ níbi ìgbàdùn náà òun ní tàǹtì ohun tí ó mú òní nǹkan àtìjú aburú àti ẹ̀ṣẹ̀ téèyàn dá wàtẹ́kọ̀ọ́ àwọn abìlùsùn fi mọ̀gbàyẹ́bẹ̀tì ha dáhùn ìlẹ́bẹ̀tì min ba'di àdáwà ó ní ìgbẹ̀yà burú yọ padà wá ó yọ ó máa ń bẹ bẹ́ẹ̀ kò ní lọ kí ni tó wà nínú ìgbàdùn tó jẹ́ pé ìgbẹ̀yìn rẹ̀ iná ni kí ni tó ń bẹ bẹ́ẹ̀ kó kó olúwa tí a lè gbádùn pẹ̀lú haram tó sì jẹ́ pé ìgbẹ̀yìn rẹ̀ kó máa ń iná ni àwọn kan lówó lónìí látọ̀nà haram ìgbà míì tá a máa ń sọ haram ọ̀pọ̀ ọ̀gbà ohun tí ọpọlọ àwọn ọmọ ẹni tó yá kíkówó jẹ àbí jíjà ni ó tẹ fún ẹni tí wọn lọ sọgbọn owó kọ yóò tí ẹ pààyàn bóyá ara rẹ ló fi sọgbọn owó àbí nǹkan míì ọkàn dúdú ọlọ́run ọba ó sì gbowó ọ̀rọ̀ ó wá ní láti ilé ayé gan ọlọ́run ti torí pé gbogbo owó tẹ́lẹ̀ kò sí kan tí ò ní ní májẹ̀mú ọ̀pọ̀ májẹ̀mú wọn ẹlòmíì ó ní owó tẹ́sí lórí ṣùgbọ́n kò sí kankan lára ẹ̀rọ owó ọ̀la torí pé wọ́n ti ní kọ́ májẹ̀mú tó bá ilé jẹ́ kò sì ní jẹ́ wọ́n ti ní kọ́ máa ran fámìlì lọ́wọ́ tó bá ilé ran fámìlì kan lọ kò sì ní ran fámìlì lọ́wọ́ ó wá lè kọ́lé lọ rẹ pẹ̀tẹ́ kò sí tí ò ní ra ṣùgbọ́n ẹ̀ ní ra sọ tó dáa lọ́rùn kò sì ní jẹ tó dáa torí pé ó ti bìlífù pé àwọn tó wá ṣe fún òun pé tó ń bá ẹni jẹ́ òun òun ẹlòmíì ìyàwó lọ ní ọmọ ní ọ̀bọ̀ ìyàwó òní ilé tó bá kọ̀ lọ́wọ́ ní ọ̀bọ̀ ẹ̀ irú ilé tó bá fún ọ̀pọ̀ wọ́n tún ní ọ̀gbọ̀dọ̀ gbélé ẹ̀ yọ́wọ́ àpọ̀lọ gbélé háyà yọ́wọ́ àkọlé wọn ibi táwọn èèyàn ti fìlà sí torí gbogbo èèyàn tó kó kálẹ̀ yàwó ìyàwó kí ni tí ó fà táwọn èèyàn kọ́lé tí ó sì gbẹ̀mú létí bí ó ti fún àwọn èèyàn lọ́rọ̀ sọ sọ kí irú gbàdùn lẹ́sọ̀ọ́ ní gbogbo wàhálà tó máa tó máa ẹ̀káńtà nígbà tó kò dé gan lẹ́yìn rẹ̀ kó máa iná ni wọ́n kò sọ. bákan náà ìbá àwọn ọmọ sí ìgbẹ̀yìn ẹsẹ̀ ni àbá ti ṣe ọ̀dọ́mọkùnrin tó ṣe zìnà tí obìnrin tó bá ṣe zìnà lórí wọ́n á kọ̀ fún ìṣòro tí ó ṣe ṣé oyún tó ń tọ́jú tó ní òun ṣe kó pa wọn kò ní ẹsẹ̀ ló ń dà àbí ó ti ẹ̀ pàyà àti ọmọ papọ̀ ní ó tún fi má ti ẹsẹ̀ lé yóò náà àbí ó ti ẹ̀ ní kò sí tọ́kù ọ̀gbọ̀n kankan pa rẹ̀ kó fọmọ́ lẹ̀ láì ní bàbá ẹsẹ̀ tó ń náà gbogbo ẹ̀ pátá lọ sí ìbàdàn ìbáyẹ̀ kó wọnú sí ìgbẹ̀yìn ní kò bá ti mẹ́ṣẹ̀ so ìdí inú tó jẹ́ pé ìmọ̀ ó wà very important nípa pé ẹni tí wọ́n bá fẹ́ jẹ́ olùpáyọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ó ní ìtìjú ìtìjú ṣe pàtàkì gbogbo ẹnikẹ́ni tó bá gbèrò láti jẹ́ olùpáyọ̀ ó yẹ kó ní ìtìjú kò sí bí èèyàn jẹ́ aláìní ìtìjú tí ó payọ̀ torí pé èkó ni tọ́ba lẹ́yìn òní ìtìjú that means pé kò sí tí ò lè ṣe ó dá ọ̀dá ṣiṣẹ́ ní máa ṣe sofia ní ìgbọ̀nyẹ iná ó ní àlàyé àfọ̀fọ̀ tàwọn ìtìjú ó ní ìbẹ̀rù ọ̀rọ̀ tó fúyẹ́ jù wà láyé àfọ̀fọ̀ àbò àjà ẹ̀sítàkì kò sí bẹ̀rẹ̀ ẹni ṣe jẹ́ olùpáyọ̀ ọlọ́run àfikọ́jẹ tó ní tìjú wàhálà dáfọ̀dà àhàlù tàkùwà tàkùwà ìlà ìbílẹ̀ àyà ìjà rẹ̀ nìkan bí tó jẹ́ olùpáyọ̀ ọlọ́run tí kìí ṣe pólítìkì gbogbo olùpáyà ọlọ́run wáta láti bìtì torí pé ojú ọ̀nà ọ̀rọ̀ pé tó ń bá ṣe nǹkan báyìí ìjẹ́ nǹkan ti kíkọ́ ni kò ní ṣe torí pé ó ní tìkì so ìtìjú ó wà nínú tó ṣe pàtàkì fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ fẹ́ jẹ́ olùpáyà ọlọ́run alùpùpù ó sọ mú rẹ̀ nínú rẹ̀ ó ní má ní ìdáhà ní hawa ìfàhíṣẹ́tì ó ní gbogbo ọ̀gbà tí ìfẹ́ ẹnu tó bá pè mí lọ síbi ìwà àbàjẹ́ ìlà àdáhà ní àyàwó kan àyàfi kí ìtìjú kó pọ̀ fún mi láti má ṣe àti ọmọlúwàbí ìtìjú àti ọmọlúwàbí wọn tèmi mọ́lẹ̀ láti má ṣe gbogbo ọgbà tí ìfẹ́ inú òun tó bá ti fẹ́ ṣe ìwà àbàjẹ́ ìtìjú àti ọmọlúwàbí ó dèmí mọ́lẹ̀ lórí mọ́ṣẹ́ fàlàyìnlá fàáhíṣà tó mọ̀dá tó yẹ di at last ni ò rí àyè láti ṣe ìwà àbàjẹ́ torí ìtìjú àti ọmọlúwàbí tí wọ́n sọ wàlá àmàṣe ìtòbìrí ìbá ti mú padà ni ò sì mú ẹsẹ̀ mi lọ síbi ìbàjẹ́ kan torí pé mo tìjú ìpèsè ìlú mi ni wọ́n rí bí ìdí ìlú tá a fà kàn sọ pé ìpayà ọlọ́run bá o ní kọ́nà ọmọ fẹ́ ọkọ níbi tó pa ọ lásán kọ́nà ọmọ bá ọ níbi tó pọ̀ fọ́ gbogbo ẹni ọba ní títù ìlú ẹni ẹrú ẹlẹ́ ìlú ẹni ẹrú ẹni ẹrú ẹni ọ̀sẹ̀lẹ̀ sí sọ ìtìtú ṣe pàtàkì fún jẹ́ olùpayà ojú dí ojú sì ipa tí ń kó nínú ìgbésẹ̀ ọmọ ìyá inú rẹ̀ ìdáwọ́ ọmọ ọ̀kan nú ẹ̀ òní pé wọ́n tún máa ń jẹ́ kí ìwò payọ̀ lọ. àpọ̀ nínú ọ̀gá wọn ni lẹ́tẹ̀lẹ́ ló ṣàwọ̀fẹ̀ dí ẹ lè rí àpọ́nlé ẹ̀sìn àti ìbẹ̀rù ọlọ́run ká tẹ̀ tẹ̀tẹ̀ sọ́ọ̀dà àfìgbà tí ẹ̀ bá ń ṣe sadama wà á tún àṣìká àṣìká nígbà tẹ́ ń ṣe ọrẹ yẹn ẹ wà lálàáfíà ẹ sì ń gbogbo òun ti ẹ̀yọ̀ jáde ni pé ẹ jẹ́ ni tó ń gbòòrò dúkìá tẹ̀yọ̀ rẹ̀ níbi torí pé kó pọ̀ tẹ́wọ́ àìwò pé díẹ̀ yìí náà ti ń bá ilé mú nǹkan nínú ọ̀bọ̀yà òní tóbi tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀yọ́ a máa ń fún yẹn ní ìpayọ̀ náà. ẹlẹ́ẹ̀kẹjọ ó ní àwẹ̀ gbígbà àwẹ̀ ọgọ́rùn ti lọ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó náà bá fi àwẹ̀ ọlọ́run kì í ṣiṣẹ́ kékeré ní ó sì nípa ipa kékeré kọ́ ní òkò nínú ìgbésí ayé àti ìpayọ̀ ọlọ́run tó fún torí pé ọlọ́run ti ẹ̀sọ́ pé yá yọ ẹ̀rí ìlànà àwọn olùkú ti wà ní kò sí yára dábàá ti wà ní ìlànà kọ́kọ́ kó làálẹ́kùn tẹ́tàkù so ẹ̀yin olùgbàgbọ́ òdodo a ṣe ààwẹ̀ lọ́rọ̀ ẹ̀yàn lórí gẹ́gẹ́ bí a ti ṣe lọ́rọ̀ ẹ̀yàn lórí àwọn tó ń kọjá ayé torí pé kẹ́ ẹ lè bá a jẹ́ olùpáyọ̀ náà àwọn afọ́wọ́ ní tẹ̀sí wọ́n ní torí kẹ́ bá a jẹ́ ní tí ó jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba lẹ́yìn àwẹ̀ náà so which means àwẹ̀ yẹn ó mọ̀ kéèyàn olùpáyọ̀ ọlọ́run ìdí ni pé ọ̀pọ̀ ìwẹ̀ ẹ̀ ìwà àbàjẹ́ láti ibi ṣáàwà tí wọ́n wá ọ̀pọ̀ nínú ìwà àbàjẹ́ àti ibi ṣáàwà kò sì sí tó mọ́ de agbára ṣáàwà yẹn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọ̀ so tí èèyàn bá ń gbàwẹ̀ ní gbogbo ìgbà yóò jẹ ohun ayọ̀ lọ ẹlẹ́ẹ̀kẹsàn ká gbìyànjú láti jẹ́ pé in time jẹ àlẹ́ mi ó ṣe pàtàkì jù أكل الحلال أفاك نقول أكل الحلال رأس التقوى يبقى تتي حلال قلني بقول الولوم أفاك ọmọ kí ẹwà bá gbé gbogbo tí wọ́n ń kúrò níbi ìmọ̀ ní ọ̀rọ̀ wọ́pọ̀ yìí ẹ̀rọ àdá tó bá ti ẹ̀kọ́ ọ̀rọ̀ tó ń gbàgbé kí ni tó lè ṣe pé tó ń jẹ sẹ́nu jẹ́ kó halal ó tún padà wá ní tó ṣe òsì méjì ju pé jẹ́ kó jẹ́ pé tó ń jẹ o halal àfìgbà tó tún ọ̀nà arísìkí ẹ̀ sí síwájú tó lè máa rí ewúlànà so jíjẹ haram ó ní àwọn ọ̀nà tí máa ń kó báyà tó pọ̀ èèyàn sì ní mà torí pé díẹ̀díẹ̀ díẹ̀ ni díẹ̀díẹ̀díẹ̀ ẹ̀yà tán for example gbogbo ẹ̀ tó bá ti tó forty years ló ní àbí fifty ó wẹ̀yìn yóò ní bíbà tá a gbé àdáni tó bí up till now èmi wọ́n wò pé ah, nígbà wo ni ó sì wo pé ọ̀dọ́ ni bí ó ti dà torí pé bí àdẹ́bí àdẹ́bẹ̀ ni subhanallah bet ọjọ́ ti lọ tó pọ̀ torí pé kí ni um, ẹ̀tàn ó ní ìgbésí ayé bẹ́ẹ̀ kéèyàn ń tọ́ láti ẹgbẹ́ kí n tún yọ̀ wọ́n jẹ halal alfa albanawi ó ní tọ́lá kò kásìbì halal min usuli wọ́rọ̀ wá àsáàsì takwa kama wọ́rọ̀ náà jẹ́ wa níbi halal ó wà ní ohun tí wọ́n ṣe ìbẹ̀rù ọlọ́run wá fún yẹn ó jẹ́ gbòógì nínú tí wọ́n fún yẹn ní ìpayọ̀ náà wọ̀nyá ìgbà eléyìí kò nìyẹn ó ní àwọn tí a lè ṣe tá a bá fẹ́ máa jẹ́ olùpayọ̀ náà ní ṣókí torí pé dáhùsù lórí ìpayọ̀ ọlọ́pàá wa kò sẹ́ni tó lè kó tán òkú ní àbí òkú ní àyẹ̀kú tán pẹ̀pẹ̀ bákan àwọn àyẹ̀wò ni wọ́n fẹ́ kí apáyọ̀ ọ̀rọ̀ àwọn afáà ní ìpamọ́ àti ní gbangba asọ̀rọ̀ yẹn lánàá ó ní ìpamọ́ àti gbangba pàápàá jùlọ kí ìpamọ́ èèyàn ó dáa ju gbangba rẹ̀ gbogbo ẹni wọn jẹ fẹ́ jẹ́ olùbáyọ̀ ọlọ́run bá ó gbìyànjú bóyá pé ìpamọ́ rẹ̀ ó dáa ju gbangba rẹ̀ àbùdá رضي الله عنه هنا النبي صلى الله عليه وسلم صفوه بين أوصيك بتقوى الله في أمريكا وعلى وعلانيته موسى صتله فوقه وقوله لكوكو أتبان عليه أبو نواس هنا صفوه ربي إذا ما خلوت الدار يوما فلا تقول خلوت ولكن kul alayya wakil tó bá wà ní ìwọ nìkan kódà kọ wà ní sẹ́ńtúrì ní ìwọ nìkan láìsẹ́ lórí ti rí ọ mọ́ sọ pé ìwọ nìkan lọ wà sọ pé ẹnìkan ń bẹ tí ó tí ó ṣe ọ̀rọ̀ àkéyìnbó wọlé àti ìdí ọlọ́pàá tó lọ ọlọ́run bá rí tó ṣe wala yahsabanna allaha wala yahsabanna allaha yaghfiru sa'atan kama rògbòmọ́yà ọlọ́run ọba yóò yóò ṣe khafada khafada tó ga lórí pẹ̀lú ara yorùbá ọ̀ni kéèyàn gbàgbé káwọn òkúya ọkọ̀ bàbá gbàgbé wa fún sáà ẹ̀rọ kan wàlá ànàmà yàfà àléyìn ìyàgbé kásìmọ̀ gbogbo tá a bá sì pamọ́ ó pamọ́ fọ́nà so gbogbo kábẹ̀rù ọlọ́run bá ní ìkọ̀wọ̀ àti gbangba ẹlòmíì tó bá wà nílé olùpayọ ọlọ́run bá ní ṣùgbọ́n tó bá ti jáde ó di ó di nǹkan míì ẹlòmíì tó bá wà nílùú ẹ̀ olùpayọ ọlọ́run bá ṣùgbọ́n tó bá ti rìnrìn àjò masha Allah ó ti di nǹkan míì so fìlìfàkọ́rí wọ́n sáfẹ̀ àwọn ilé o àbá wà nílé ẹ̀jọ̀ ká jẹ́ olùpáyọ̀ pàápàá jù nígbà tí a bá wà ní ìrìn àjò arákùnrin kan gẹ́gẹ́ bí àdísì tí àdúgbòrè àtúgbà wà ibẹ̀ arákùnrin kan sọ́nà ní sọ́nà wà ní ọ̀sẹ̀lẹ̀ ní àrùsọ̀rọ̀ wà ní ìrìnàjò àdùsáfìrà fáwọn sí ìpé wọn ti sọ ọlọ́pọ̀ fẹ́ rìnrìn àjò sí wọ́n sí àfihàn sí àsọtẹ́lẹ̀ fún mi alẹ́bùsà sádà sọ fún pé àlẹ́ ìkàbí táwọn ọmọ pé mo mọ̀ ọ́ níyànjú pé mo bẹ̀rù ọlọ́run wàtàbílì àdàkùnlé ṣàwọ̀fẹ̀ àti máa ṣe kábàrà ní gbogbo ìgbà tí ẹ bá kó kí ẹni tẹ́ ẹ bá ń sọ̀kalẹ̀ ẹni tà tẹ́ bá kó kí máa ṣe kábàrà tẹ́ ẹ bá ń sọ̀kalẹ̀ máa ṣe kábàrà. fàlámà wọn da àwùjọ nígbà tí ọkùnrin náà yé yí padà alẹ́bísà sátà sọ pé ọmọ ọmọ ìdáhùn àbọ̀ wàhálà ìdàrẹ́ ìsà ìwọ ọ̀rọ̀ ọba ká ilẹ̀ fún kí ìrìn àjò rẹ̀ wọ́n lójú ẹ̀ wà á pè dàrẹ́ yìí kọ́ jẹ́ kí ìrìn àjò náà lọ jẹ́ tó tó kó ṣe ìrìn àjò náà ní ìdẹ̀kùn fún so ó ṣe pàtàkì nígbà tá a bá rìnrìn àjò kí kábẹ̀rù náà lẹ́yìn eléyìí ni gbogbo nǹkan ní máa ní èso tá a bá ní ká ṣe nǹkan báyìí ká ṣe nǹkan báyìí ká ṣe nǹkan báyìí ó ní àǹfààní tó wà nínú ẹ̀ kí wá ní àǹfààní ìpayọ̀ ọlọ́run ọba wọ́n ní ìpayọ̀ ọlọ́run ọba láǹfààní tó pọ̀ torí pé àìjẹ́pọ̀ ọlọ́run ọba gan yìí ṣe tẹ̀lé ní ìju olùpayọ̀ ọlọ́run ọba lọ àwọn nìkan lọ́lọ́run ọba tó tó àlùyá náà náà fún gẹ́gẹ́ bí àtìgbà àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn ìsìn àwọn sẹ́yìn ọ̀gẹ̀ ọ̀gbà wọn ó ní arákùnrin kan wá sọ pé àlẹ́ ìsìn ọmọ wa àlẹ́ ìsìn ọmọ wa wá sọ pé yàrá sùn wà wà ìwọ ojú sí ọmọ ọba ọ̀sìn ṣe wọ̀ sí àfihàn ìyàsọtẹ́lẹ̀ àdẹ́bísà sáré sọ fún pé àlẹ́ ìkàbí tàbí ọ̀pá mọ̀ ń bọ̀ níyànjú pọ̀ ẹ̀wọ̀ ọlọ́run fa iná àti máa ń kú lè ká yìí torí pé ìpayọ̀ ọlọ́run olókùnkùn gbòòrè sínú gbòòrè pátá lábẹ́ ìpayọ̀ ọlọ́run lọ́wọ́ nínú ìwáyà mi àdẹ́bí ni kò sí kàbítà ọlọ́ mo ń gba orí ẹ̀tọ́ kọ ọ̀bẹ̀rù ọlọ́run àfà ìnà mo bá sùkú níṣe torí pé òun ni aṣíwájú gbogbo nǹkan so àwọn àǹfààní tí ń bẹ ní inú ìpayọ̀ ọlọ́run ọlọ́pọ̀ ẹ̀ka àfọ̀ ní àsìkò ti fi àsìkò ṣùgbọ́n àmẹ́wò bá díẹ̀ lò àkọ́kọ́ ni pé ó ní ìdí tẹ́ àfi máa rí ráhùn ọlọ́run bá ìpinnu ọlọ́run àti ìkẹrì gẹ́gẹ́ bí àdàbí ẹsẹ̀ ìgbàwá láti mọ àdìsí tí a Salman Farisi tó gbà wọ́n pé àdìsí wà ní sọ́nà sọ pé nígbà tó ń dá ẹ̀dá ó dá sánmà àti ilẹ̀ ọlọ́run dá wàhánà èyí ni pé ìkẹ́ ọlọ́run dá ní bí àtàwàhánà ọlọ́run ìkẹ́ ọlọ́run dá pé kúlù rahmati nínú bàbá ilẹ̀ sàmáwá ti wọ áwùjì wípé ọkọ̀ kan nínú ọ̀rọ̀ àmà yẹn yóò ti ń bẹ ní ilẹ̀ àti sánà méjèèjì. wá sọ ẹyọ kan péré nínú ọgọ́rùn-ún ọlọ́run sọ kalẹ̀ sí ayé so rahma ẹyọ kan tó lọ́n sọ kalẹ̀ sí ayé tó ní láàrin ara wa anábì ni bí atákùtẹ̀kù wà ní dátú wà ní àwọn ẹlẹ́bí ìyá tí ń kẹ́ ọmọ rẹ̀ tí ń fún lọ́yà tí ń dáàbò bò láti bí rahma ẹyọ kan náà wọ́n bí ayé sọ̀rọ̀ wáṣí wọ́pẹ́yì àgbà wípé àwọn ẹranko gbogbo àti àwọn ẹyẹ àti ibi ráàpẹ̀ ọ̀kan náà ni wọ́n ti ń jẹ láti mú bẹ́ẹ̀ náà ni ó ní àwọn èèyàn àtàwọn ẹranko iná fi ń ṣe àánú ara wọn débi pé ìkókò ní jẹun rẹ̀ ẹkùn tó bá ní ọmọ ẹ̀rù ní ìyọ́ jẹ́ sùn gbogbo ìjẹ títí ẹ̀ níbi ráàmù ẹ̀rù kan ṣoṣo rẹ̀ fáyìdà káàdà yẹn wọn ní ìyá wọn tó bá díjọ́ gbèdé àwọn ìyá wọn ẹyọ kan tó ń sọ̀kalẹ̀ sílé ayé wọn orí àwọn olùpayọ ọlọ́run ìkẹlẹ̀ ọ̀rọ̀ yóò tún wá fi 99 tó kù yóò wá fi kù ni ó fi kẹwọn lójú ọ̀gbìn kọ̀sọ́rọ̀ á àdàlù tàbí ọlọ́run bá ó da lórí àwọn olùgbàyọ̀ olùkọ́ wàzádà tísìn wọ́tí sí ninety nine ọlọ́run tó wá sàdékú ẹ̀ fún so èyí ti fi dáàtì wà pé olùgbàyọ̀ ọlọ́run kò ní kò sẹ́ni tí ó wà jẹ́ náà ọlọ́run tó olùgbàyọ̀ ọlọ́run bákan náà gbogbo ṣẹ́ tá à ń ṣe tí ò bá sí ìpayọ̀ ọlọ́run wà nínú ẹ̀ ọlọ́run ò ní gbà ọlọ́ọ̀bá sọ fún ọmọ àwọn ọmọ àlẹ́bí adam méjì tí wọ́n ọlọ́ọ̀ni kò mú kò bá nù ní pé ọrẹ sádàkà tó ń kálukú tí wọ́n wá fatukú ilẹ̀ mi láàárín ìmọ̀ wọ́n náà mi tàbí ọ̀gbà mi nà láàfà ọlọ́run gbà lọ́wọ́ ẹnìkan ọ̀gbà lọ́wọ́ ẹnìkan ẹni tí ọlọ́run ọba ti ẹ̀yọ ló wá sọ fún ẹ̀yẹ́ ìgbé làákùlẹ́nà ní pàwọn wọ́n sọ fún pé innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run bá máa gbà lọ́wọ́ ẹni bá ń páyà rẹ̀ nìkan rẹ̀ olùpáyọ̀ ọlọ́run nìkan lọ́wọ́ máa dàsẹ̀ rẹ̀. Abdullahi Abdullahi ibn nígbà tí ẹnìkan wá sí ọ̀dọ̀ rẹ̀ ti ń tọrọ ó ní ń sọ fún ọmọ ẹgbẹ́ mú dínárì wà lólé fún ẹni tí ó wá tọrọ nígbà tó fún ní dínárì dínárì owó tó pọ̀ kì í ṣe dírà dínárì owó tó pọ̀ ọmọ rẹ̀ wọ́n sọ nígbà tí ẹ ń tọ̀ lẹ́yìn ìdájọ́ wá ní takọ́gbàmọ̀ wọ́n mi kàyà àbàtà ibi ọlọ́pọ̀ gba sádàkà tó ń ṣe wọ́n bàbá rẹ̀ ní Abdullahi ibn Umar wọ́n wá sọ fún pé ìjọ máa tálẹ́lì tí ọmọ máa gba iṣẹ́ rẹ̀ ní wípé ọlọ́run máa ń gbà lọ́wọ́ rẹ̀ tí ó báyìí náà wọ́n ti ìbáyìí lọ́wọ́ àdínkù àdínàmọ́ àtàkọ́ bala mi ní sajadata wahida ìbágbé wọn mọ̀ wípé ọlọ́run gba sájàdà ìwọ̀n àti mo àwọn sọ́dà pàtàkì àbí dínà mi ọ̀kan fi ṣe sádàkà لم يكن غالب عليك من الموت kò sí nǹkan bí ní ayé tí wọ́n ń wù mí wípé kọ́lọ̀ sí pẹ̀lú ìwé torí pé mo ti mọ̀ pé nǹkan kan wà tí ọlọ́run ti gbàgbọ́ ọ̀hún pápá jùlọ ìrò ní fún mi pé olùpá ìwà ọlọ́run wà nínú iná ìdáná ayẹ̀tọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ nínà mọ̀ tẹ̀tẹ̀ ààbò lórí ọ̀rọ̀ àtẹ̀lẹ́yìn náà Mahmoud ibn Abdul Aziz ọ̀rọ̀ náà kún fún hikma ó kọ lẹ́tà sí ọ̀kan nínú àwọn tí wọ́n bá ṣiṣẹ́ láti amírù lóbìnrin mi ó láti ní àwọn wá ní káàkiri ìlú ó wá kọ lẹ́tà fún ọkùnrin rẹ̀ ó sọ pé kò sí kàpítà kan mo ń ṣe àsọtẹ́lẹ̀ fún ọ pé ọkùnrin ọlọ́run alẹ́ ni láyé gbọ́dọ̀ ayọ̀ èyí tó lọ́wọ́ ní gbà yàtọ̀ sí ìpayà ọ̀rọ̀ ìpayà rẹ̀ èyí tó lọ́wọ́ ní gbà kankan lọ́wọ́ ẹni kankan ju ìpayà ọlọ́wọ́ wàlà yàrá ìlà àlà bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ ní kẹ́ni kankan ju àwọn ìpayà ọlọ́wọ́ wàlà yòfin ìlà àlẹ́ yìí ní sẹ̀sán fẹ́ni kankan ju ìpayà ọlọ́wọ́ fa inna bí ìnàbí àkàbí àwọn tó ń ṣe wáàtí lórí ìpayà ọlọ́wọ́ wà láàrín ní ìdàdí àwọn àwọn tá fi ń ṣiṣẹ́ ló kéré jù ọ̀rọ̀ yìí ó máa ń bá ẹ̀dẹ̀ wọn wípé alùwárí ní ìdàdí ha kẹfì àwọn tá ń ṣe wáàsí lórí ìpayọ̀ ọlọ́run bá ọ̀pọ̀ àwọn náà wà láàrín ní ìdàdí àwọn ṣùgbọ́n àwọn tá ń fi ìpayọ̀ ọlọ́run ṣiṣẹ́ ló kéré jù so èyí ni mo rọ̀ wá kí ọlọ́run ọba kí ó fún wa ní ìpayà rẹ̀ ṣùgbọ́n ká má gbàgbé èyí tá a sọ lálàkọ̀ọ́kọ́ ló ṣe pàtàkì jù ká máa ra wọ́n sọ̀rọ̀ ọlọ́run wá fún ní ìpayà rẹ̀ àlẹ́kùsà sẹ́ńdà náà wọ̀ jí káwọn náà ká máa ṣe pé ká ọlọ́run wá kó fún wa ní ìpayà rẹ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh pé àsìkò lè gbà wá láti ìpayọ̀ ọlọ́ọ̀ba ṣùgbọ́n àwọn ìta sọ náà ń ṣáàbà ọ̀tà lẹ́nìtà tí ọlọ́ọ̀ba tó ń kó wa jọ tí a sọ tí ó jọ náà á sì ohun tó kù nínú àlàyé rẹ̀ ṣáàbà tí a máa ní ìbéèrè ṣe sí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ìbéèrè ìfẹ́ jọra wọn ṣùgbọ́n tó rí létí máa ìbéèrè àwọn ìfàdé pé eléyìí kìí ṣe àwọn nìkan ló ṣe àwọn sàárà sàárà ní sàárà wà ní sàárà àwọn náà sọ fún irú nǹkan báyìí sí àlẹ́ sàárà wà ní sàárà nígbà wo òjíṣẹ́ ọ̀rọ̀ tó kó fàjọ pé nígbà tí a bá wà pẹ̀lú rẹ̀ tó wọ́n bá wa sọ̀rọ̀ tán tí lásìkò náà á jẹ bí ìgbà tó yẹ ọlọ́run náà làwa náà bí ìgbà káti náà pé lásìkò bí bá ti wà ní ìsìn òun pẹ̀lú ìpayọ̀ ọlọ́run bá wọ́n sì pẹ̀lú wọn gbà ní ṣùgbọ́n tá a bá ti kọjá lọ sí ilé láàtọ̀ gbàgbé ní táwọn sọ fún mi pé àwọn òkú bọ́yá bí ṣíṣe fámìlì pẹ̀lú àwọn fámìlì ó ń sọ ìpayọ̀ ọlọ́run balẹ̀ wíwá jíjẹ àti mímu ó ń sọ ìpayọ̀ ọlọ́run balẹ̀ bẹ̀tì ó kàrí bẹ́ẹ̀ ni báyìí náà strongly continue continuously so èyí ó try láti jẹ́ pé gbogbo ìpàṣá òun náà ni muhasabatu nafsi tó fi wà very very important èyí ó sì èyí ó lọ bẹ náà yóò sì tó lọ gbìyànjú láti jẹ́ pé àkọ́kọ́ náà gbogbo tí ń bá jẹ́ ìṣẹ̀ ńlá tí wọ́n ní kàbáyé mi pé ìwé jìnà sí tẹ́kẹ́tẹ́kẹ́ àwọn kéékèèké yẹn ọlọ́run ló tún máa forí ẹ̀jẹ̀ wá lórí àwọn àwọn iṣẹ́ mi tá a tún ṣe pẹ̀lú ìwà àmì iṣẹ́ ìjọsìn wa but àwọn ètò tóbi ní òun gbìyànjú pé ọ̀rọ̀ ìwọ́ olùgbé pátápátá ó tilẹ̀ jẹ́ pé omi omi lágbára seriously lóòótọ́ torí pé gẹ́gẹ́ bí àwọn àṣẹ nítorí pé gẹ́gẹ́ àwọn environment ẹ̀wà tá a wà bí ọjà wọn bá ń tà ẹ̀sìn àwọn nǹkan wà tó jẹ́ daily basis ni wọ́n ń ṣe débi pé ó ti fẹ́ di ẹ̀tọ́ torí pé àwọn èèyàn rí ní ìbàjẹ́ mọ́ bẹ́ẹ̀ eléyìí náà nǹkan ṣòro ni àbí nǹkan bẹ̀rù ni torí pé àmì àmì ìyàmù sáà àní pé ọjọ́ ìgbéde ìyàmù ti súnmọ́ tí a bá ti ń rí ìbàjẹ́ ní ọ̀rọ̀ tó dáa but èèyàn ohun tí èèyàn máa ṣe náà ní gbogbo àwọn kátà ìjẹ ìrántí fúnra wa àti ìgbìyànjú láti máa fi àwọn èyí tí ọlọ́mà fún wa ní agbára rẹ̀ àti má fi ìsìtìfà ká má fi ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú láti máa tọrọ àforíjì but èyí tó ṣe pàtàkì jù ní pé o tó jẹ́ kàbáyà ká jìnà sí pátápátá torí pé àwọn nìṣúṣà Qur'an ó fi hàn pé ó dìgbà tá a bá fi àwọn kàbáyà nìyẹn lẹ̀ ìgbà náà lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá máa fi àwọn kéékèèké rẹ̀ lọ́wọ́ òfin ẹ̀jẹ̀ so kò ní tọ́ láti ẹgbẹ́ á mọ̀ pé nǹkan ẹ̀sẹ̀ lélẹ́yìí tó yẹ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ká ṣiṣẹ ase ń bi pípé àwọn yálà ase nàdámà àtútọrọ àforíjì àtúpadà sí àtútọrọ àforíjì àtúpadà sí bẹ́ẹ̀ ìgbà wọn dàgbà pé ikú máa dé ó lè jẹ́ pé táìmù tá a ṣe tán síwájú ká tó tọrọ àforíjì ní ó dé so gbogbo àwọn ọmọ báyìí ni ohun tí a mọ̀ ọ́ ọlọ́ọ̀bá kí ó tó wá ṣe so in ti ẹ notice ohun tó tẹ̀lé sí gbogbo èèyàn pátá nígbà tí máa fa tí máa fa àti ń sọ òun náà ó kàn torí pé ìdánilẹ́kọ̀ọ́ tápọ̀ àyè táìmù mo tí mo ṣe complete ẹ̀ nínú ọ̀rọ̀ bọ́yìí báyìí in fact ọjọ́ bíi mẹ́rin mẹ́ta mo fi di pé ìfàtí bíbà tó yẹ pé kúrò tiẹ̀ sókùnfà kí n ó má ní ìdí lásìkò yẹn torí pé irú ohun tí ń bẹ lórí ọkà àti ìpayọ ọlọ́run gbogbo bet gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá ènìyàn yóò tún yóò tún fúyẹ́ tí times square yìí lóyún ti ń ṣe gbogbo àwọn àràká àti jíjẹ lóru ìyá tó máa gbéra ẹ̀ padà rẹ̀ ní ẹ̀kún tẹ̀ wọn náà ni muhasabatu nafs tí fáadà wò pẹ̀ ní ọ̀rọ̀ tó kọ́ sí ìlànà Assalamu alaikum warahmatullahi ọba ìnira ló ní Iblis tó dẹni ẹ̀kọ́ lónìí inú ọba ìjẹ́ńdà lónìí kí ló ń tó ń kú nínú ọgbà ìjẹ́nà tó di ẹni ẹ̀kọ́ tọ́lọ̀ bá lé jìnà sí ìkẹrì ṣe bí ìwẹ̀ ẹ̀sẹ̀ náà ni àti àìbẹ̀rù ọlọ́run so àwọn ilé àwọn ẹni nàìjíríà àìbẹ̀rù ọlọ́run wípé tó bá mọ nǹkan báyìí yóò jìnà sí gbogbo tí ń ṣe àìbẹ̀rù ọlọ́run àwọn tí ọlọ́wọ́ bá tẹ̀lé sínú omi lásìkò àlẹ́lẹ́ wọn kí lọ́ fà tọ́wọ́ bá ti tẹ̀ wọ́n lé ọlọ́wọ́ bá tẹ̀ wọ́n nítorí pé wọn ò bẹ̀rù ọlọ́wọ́ bá wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sẹ̀ tí wọ́n ń ṣe tó ti pẹ́ àlẹ́lẹ́ wọn ó ń pè wọ́n ó ń kí wọ́n lọ tó ti bẹ́ẹ̀ náà lọ wọ́n kí lọ wọn ò sì fi iṣẹ́ àbújọ́ yẹlẹ̀ ìdí nù tí ọlọ́wọ́ bá tó f àwọn ìjọ anẹ́bí wood tí ọlọ́run bá tọ́ pa wọn pẹ̀lú atẹ́gùn atẹ́gùn tí ń súfè tí ò so lé nínú ẹ̀ gbogbo tí atẹ́gùn bá dojúkọ yóò rò ó ṣe bí wọ́n ẹ̀sẹ̀ náà àti àìbẹ̀wọ̀ náà àwọn ìjọ Thamud àwọn ìjọ anẹ́bí sọ́ọ̀lẹ̀ kí ni tó ń lò tọ́lọ̀ ọba tó fi mú àrá tó sán pàrà tí gbogbo ẹ̀mí wọ́n sì gé sọ́lẹ̀ àìbẹ̀wọ̀ ọlọ́wọ́ náà àti ìwà ẹ̀sìn àwọn kọ́fíà sàdùn àwọn àjọ àmẹ́lẹ̀ wood àwọn náà ṣiṣẹ́ ìbàjẹ́ wọn but and then another thing tó yẹ ká tó kò rí pé gbogbo àwọn táǹkà sí ilẹ̀ ntí wọ́n ń ṣe lásìkò náà tọ́nà ọba fi pa wọ́n rẹ gbogbo ẹ̀ pátá là ń ṣe pamọ́ nínú gbogbo ẹ̀ pátá ìjọ ìjọ ànábì lóòt ń tá àbọ̀ wọn sí ni pé ọkùnrin ń bọ́kùnrin lọ ṣùgbọ́n àgbọ̀ pé nínú ìwà àgbàjẹ́ wọn pé obìnrin tó ń bá obìnrin lò pẹ̀lú lónìí obìnrin gbóbìnrin lọ ọkùnrin bọ́kùnrin lọ kódà wọn fẹ́ra wọn irú ìbàjẹ́ wo ni ò sí lónìí tí ọlọ́run pa ọ̀gá rẹ lórí torí rẹ̀ lọ́rùn níyà ni wọ́n ní ìjọ anábì lòdì nígbà tí ọlọ́run fẹ́ pa wọn rùn wọ́n gbé ìlú náà lọ sókè ni débi àwọn àmàdáìkọ̀ wọn gbọ́ gbígbó àwọn àwọn ajá tí wọ́n ní torí pé wọ́n gbé ìlú lọ sókè wọ́n ní àwọn àmàdáìkọ̀ wọn gbọ́ bí àwọn ajá yìí ṣe ń gbó pé tí ọ̀rọ̀ àkọ́bà ni wọ́n rí wọ́n á dojú ẹ̀ wọ́n tún wá rọ̀ ìtàlẹ̀ wọn lórí iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ń ṣe lónìí nítorí tí àwọn akúrú bẹ̀ ni pé ọ̀pọ̀ àwọn tó ń ṣe aṣíwájú lé wa lórí ní tí wọ́n ṣe torí pé tí wọn ò bá ṣe wọ́n ti bìlífù wípé táwọn ò bá ṣe gbogbo ṣúrọ̀ tó wọ́n ní gbogbo ah, famous tán tán tán gbogbo tí wọ́n jàǹfààní ẹ̀ àwọn ò jàǹfààní ẹ̀ àyàfi kó ṣe so kí ló fà àyípadà ọlọ́run rẹ̀ àwọn ìjọ àdábì ṣùgbọ́n kí ló fà tó kọ̀ ọ́ máa fi fi ìyà jẹ wọ́n pẹ̀lú ẹ̀sùn jù ẹ̀sùn tó tó mú ìwà tó oyè tẹ́nì kò rẹ́ni lọ́kàn wọn pé ẹ̀sùn tó yí wọn òjò ní ọ̀rọ̀ ṣùgbọ́n nígbà ẹ̀sùn tó náà máa wá ìjìyà ló mú wa torí tí wọ́n ń ṣe ní tí wọ́n ń ṣe ló ń ní àdáyẹ ń bẹnu ọjà wa lóògùn ojoojúmọ́ ní tí wọ́n ń ṣe tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá tó stọ́ọ̀pù wọn pé wọ́n máa ṣe tí wọ́n pọ̀ tí wọ́n fílẹ̀ nínú ọjà wa lónìí gbogbo ohun júmọ́ ni wọ́n so and then result àìbẹ̀wò ọlọ́wọ́ bá ìtì àníwọ̀ ọmọ dání ó tẹ̀jẹ́ pé ọlọ́wọ́ bá ti ó ti ṣe àdéhùn fún ìjọ àdébìnrin ọmọ sọ́lọ́mọ́ àwọn àìyẹ̀sẹ́fẹ́ wípé ọlọ́wọ́ kò ní kò ní pa wọ́n rùn ní irú ìparun tó pa àwọn ìjọ àdébìnrin ọlọ́wọ́ bet àwọn ìjìyà ní ọ̀rọ̀ wa tá a sì máa rí pẹ̀lú ojú wa àwọn fìràwọ̀ tó kílè mi pọ́ ọlọ́run wa òun àtijọ́ rẹ̀ kí ló fà tó náà bá fi tẹ̀wọ́n nínú òun ṣe bí àìlẹ́wọ́ ọlọ́run wa náà àti ẹ̀sìn so gbogbo ilé tí ẹ bá ronú sí tó ronú sí àwọn òsínbà tí máa ń wá lẹ́yìn àìbẹ̀rù ọlọ́run wa jìnà sí àìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà àfa kan wọ́n pè ní muslim ibn ida ó kọrin rẹ̀ ó ní tafna lẹ́dàtù mimman nana sọ̀rọ̀wátà min ṣùgbọ́n ẹ̀sẹ̀ téèyàn sẹ́yìn níbi ìgbàlù náà òun ní tàǹtì wọn tí ó wù ó ní nǹkan àtijú aburú àti ẹ̀ṣẹ̀ tí a dá wàtàkùn àwọn abìlùsù fi mọ̀gànyẹ́bẹ̀tì ha láàfihàn ìlẹ́bẹ̀tì mìíràn ní àdáwà ó ní ìgbẹ̀yìn aburú yọ padà wá wọ́n yọ ó máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni tó wà nínú ìgbàdùn tó jẹ́ pé ìgbẹ̀yìn rẹ̀ iná ni kí ni tó ń bẹ bẹ kó kó olú ìgbàdùn téèyàn lè gbádùn pẹ̀lú haram tó sì jẹ́ pé ìgbẹ̀yìn rẹ̀ kó má iná ni àwọn kan lówó lónìí látọ̀nà haram ìgbà míì tá a máa ń sọ haram ọ̀pọ̀ ọ̀gbà ohun tí ọpọlọ àwọn ọmọdé tó yá kíkó jẹ àbí jíjà ni ó tẹ̀ fún ẹni tí wọ́n lọ sọ̀kún owó kọ́ bí ò tí ẹ̀ payà bọ́yá ara rẹ̀ ló fi sọ̀kún owó àbí nǹkan míì ó kán jújú ọlọ́run ọba ó sì gbówó ọ̀rọ̀ ó wá ní láti ilé ayé gan ọlọ́run ti fi ìyà jẹ torí pé gbogbo owó tẹ́lẹ̀ kò sí kan tí ò ní ní májẹ̀mú ọ̀pọ̀ májẹ̀mú wọn ẹlòmíì yóò ní owó tẹ́sí lórí ṣùgbọ́n kò sí kankan lára ẹ̀rọ owó ọ̀la rẹ̀ torí pé wọ́n ti ní kọ́ mẹ́jẹ owó tọ́ba ilé jẹ́ kò sì ní jẹ wọ́n ti ní kọ́ mọ́ ran fámìlì lọ́wọ́ tọ́ba ilé ran fámìlì kan lọ yóò kò sí ní ran fámìlì lọ wọ́n wá ní kọ́lé lọ rẹpẹtẹ kò sí tí ò ní ra ṣùgbọ́n ẹ̀ nira sọ tó dáa lọ́wọ́ kò sì ní jẹ tó dáa torí pé ó ti bìlífù pé àwọn tí wọ́n ṣe fún òun pé tó ń bá ẹni jẹ́ òun òun ẹlòmíì ìyàwó wọn ni wọ́n mẹ́ni ọ̀gbọ̀rọ̀ níyàwó òní ilé tó bá kọ̀ lọ ní ọ̀gbọ̀rọ̀ gbénú ẹ̀ irú ilé tó bá fún pọ̀ ọ̀pọ̀ wọ́n tún ní ọ̀gbọ̀rọ̀ gbénú ẹ̀ yọ àwọn ọmọ gbélé háyà yọ àkọlé wọn ibi táwọn èèyàn ti fura sí i torí gbogbo èèyàn tó kó kálẹ̀ yàwó fà táwọn táwọn èèyàn fi kọ́lé tí ò sì gbẹ́nu ilé tí ó kọ́ yóò ti fún àwọn èèyàn lọ́rọ̀ sọ so kí irú ìgbàlùkù lẹ́yìn tó ní gbogbo wàhálà tó máa tó máa encounter nígbà tó kò dé náà lẹ́yìn rẹ̀ kó máa iná ni wọ́n wọ́n kó sọ wà. bákan náà ìbá pé àwọn olóṣèlú ìgbẹ̀yìn ẹ̀sẹ̀ ni àbá ti ṣe é ọ̀dọ́mọkùnrin tó ṣe zìnà tí obìnrin tó bá ṣe zìnà lóru wá pọ̀ fún ìṣòro tí ó ṣe ṣé oyún tó tó tó ní òun ṣe kọ́ pa ọkùnrin ló ń náà àbí ó ti ẹ̀ àti ọmọ papọ̀ ni ó tún fi mọ́tì ẹ̀sẹ̀ ní náà àbí kó tiẹ̀ ní kò sí tọ́kùn wọn máa kán pa rẹ̀ kó fọmọ́lẹ̀ láì ní bàbá ẹsẹ̀ tó wù náà gbogbo ẹ̀ pátá mo sí ibà ìbáyà tó wọnú sí ìgbẹ̀yìn ní ìbùdó àti mẹ́sàn so ìdí inú tó jẹ́ pé ìmà ó wà very important nípa pé ẹni tí wọ́n bá fẹ́ jẹ́ òkú ẹlẹ́ẹ̀kẹfà ó lè tìjú ìtìjú ṣe pàtàkì gbogbo ẹnikẹ́ni tó bá gbèrò láti jẹ́ olùpáyọ̀ ọ̀nà ọ̀yẹ̀ kó ní tìjú kò sí bí èèyàn ṣe lè jẹ́ aláìní tìjú tí ó payọ̀ ọ̀nà torí pé èèmù ni tọ́ba lẹ́yìn ò ní tìjú dákìlì sí pé kò sí tí ò lè ṣe ó dá ọ̀dà ṣiṣẹ́ ní máa ń ṣe Sufyan ibn Uyayna ó ní alhaya akhafu taqwa ìtìjú ó ní ìbẹ̀wò ọlọ́run tó fúyẹ́ jù wàlá yakhafu al-'abdu hatta yastahi kò sí bẹ́ẹ̀ yẹn ló ṣe jẹ́ olùpáyọ̀ ọlọ́run àfikọ́jẹ torí títù wàhálà dáfọ̀dà áàlù taqwa taqwa illa min min al-haya ìjà rẹ̀ nìkan ní tó jẹ́ olùpáyọ̀ ọlọ́run tí kìí ṣe pólítì gbogbo olùpáyọ̀ ọlọ́run pátá láti bí títù torí pé olóòrùn ọ̀rọ̀ pé tó ń bá ṣe nǹkan báyìí ìjẹ́ nǹkan títù kọ́ kò ní ṣe torí pé ó ní ìtìjú so ìtìjú ó wà nínú tó ṣe pàtàkì fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ fẹ́ jẹ́ olùpáyọ̀ náà alùpùpẹ́pìtì ó sọ mọ́ rẹ̀ olùwọ̀n rẹ̀ ó ní máa ń dà á ní ìdáwà ìfàkíṣẹ̀tì ó ní gbogbo ọ̀gbà tí ìfẹ́ ẹnu tó bá pè mí lọ síbi ìwà àbàjẹ́ ìlànà á àyàwó kàwọn àyàfi kí ìtìjú kó kọ̀ fún mi láti má ṣe àti ọmọlúwàbí ìtìjú àti ọmọlúwàbí wo ni wọ́n tèmi mọ́lẹ̀ láti má ṣe gbogbo ọgbà tí ìfẹ́ lóòrùn tó wá ti fẹ́ ṣe ìwà àbàjẹ́ ìtìjú àti ọmọlúwàbí ó tèmi mọ́lẹ̀ lórí má ṣe fàlàyé làfáà ṣètò mọ̀dá tó yẹ di at last yóò rí àìlè láti ṣe ìwà àbàjẹ́ torí ìtìjú àti ọmọlúwàbí tí wọ́n sọ wà láàbà ṣe ìtòlè rí ìgbà tí mo padà mi ò sì mú ẹsẹ̀ mi lọ síbi ìbàjẹ́ kan torí pé mo ń tìjú ìgbésí ìlú mi ni wọ́n rí bí ìdí mo tá a sọ pé ìpayà ọlọ́run ọba òní kọ́nà ọmọ fẹ́ ọkọ níbi tó pa ọ lásán kọ́nà ọmọ bá ọ níbi tó pọ̀ fọ́ gbogbo ẹni ọba ní tìjú ẹni irú ilé ìlú ní ní ní ní ó ṣẹlẹ̀ sí so ìtìjú ṣe pàtàkì fún gbogbo ẹnikẹ́ni tí wọ́n fẹ́ jẹ́ olùpayọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀keje ọrẹ títa sọ́dà àfojúdi ó ti sì ipa tí ó kó nínú ìgbésẹ̀ ayé ayé rẹ̀ dáwọ́ ọ̀kan nú ẹ̀ òní pé ó tún máa ń jẹ́ kí ìwọ̀n payọ̀ ọlọ́run عطاء ابن رباعي ولن تنالوا شرف الدين والتقوى ẹlẹ́ni àpọ́nlé ẹ̀sìn àti ìbẹ̀rù ọlọ́run bá hátà tẹ̀tà sọ́dà àfìgbà tí ẹ̀ máa ń ṣe sádàmù wà á tún àṣìká àṣìká nígbà tá ń ṣe ọrẹ yẹn ẹ wà lálàáfíà ẹ̀ sì ń gbogbo ohun tí ẹ̀yọ̀ jáde ni pé ẹ̀tẹ́ni tó ń kó dúkìá tẹ̀yìn níbi torí pé kó àsìkò lè gbà wá láti ṣe àlàyé lórí ìparí ọlọ́ọ̀ba ṣùgbọ́n ọ̀wọ́ ìta sọ náà ṣá ọmọ ọ̀tá lẹ́nìtà tí ọlọ́ọ̀ba tó ń kó wa jọ tí a sọ tí ó jọ náà á ṣe ohun tó kù nínú àlàyé rẹ̀ ṣá ọlọ́ọ̀ta tí a bá ní ìbéèrè ṣe é sí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ Thank you. pẹ̀lú àwùjọ tí àwọn à ń sìn ọgbẹ́ gbà mí wà lọ pé yóò bọ̀ mí ó gbọ́n rẹ̀ tuntun àti máa tún bọ́ sáwùjọ bóyá bí iṣẹ́ yẹn ni ìjọ pé àwọn kan mi ti tó ń ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ pé ìyẹn ò lè mórí bọ́ lẹ́nu tọ́lọ́ bá ní yóò mórí bọ́ pé for example àwọn iṣẹ́ mi wà lọ pé ìdára ẹ̀ kí ọ ìdára ẹ̀ kì yóò wá nǹkan tí ó sì mọ̀ pé eléyìí ò ẹ̀mí ìyàgbẹ́ ló mọ̀ pé ìbàjẹ́ ni mọ àwùjọ ti pọ́n nítorí pé ó ti di dáadáa kí ni advice ẹ̀dẹ̀ fún wa lórí ìbéèrè yìí fẹ́ jọra wọn ṣùgbọ́n torí torí létí máa ìbé ìbéèrè àwọn àìpé eléyìí kì í ṣe àwọn nìkan ló ṣe àwọn sàmáwà sàmáwà alẹ́ sàmáwà àwọn àìmọ̀ sàmáwà àwọn náà sọ fún nǹkan báyìí sí alẹ́ sàmáwà àwọn àìmọ̀ sàmáwà nígbà wo òjíṣẹ́ wọn kí ló fàtọ́ pé nígbà tí a bá wà pẹ̀lú rẹ tó bá bá wa sọ̀rọ̀ tán tí lásìkò náà á jẹ bí ìgbà tó yẹ pé màláìkà ọlọ́run náà làwa náà bí ìgbà káti ẹ̀gbẹ́ náà pé lásìkò bí bá ti wà ní ìsìn òun pẹ̀lú ìpayọ̀ ọlọ́run bá bọ́rọ̀ sí pẹ̀lú wọn gbà náà ṣùgbọ́n tá a bá ti kọjá lọ sí ilé látùgbàgbé nítawọn sọkún ni pé àwọn ìgbọ́yá bí ṣíṣe fámìlì pẹ̀lú àwọn fámìlì ó ń sọ ìpayà ọlọ́run balẹ̀ wíwá jíjẹ àti mímu ó ń sọ ìpayà ọlọ́run balẹ̀ bẹ̀tì ó kàrí bẹ́ẹ̀ ni báyìí náà struggle continue continuously so èyí ó try láti jẹ́ pé gbogbo ìgbàṣá òun náà ni muhasaba tó náà ṣe fífi wà very very important èyí ó sì èyí ó mọ ọgbẹ náà yóò sì tó mọ gbìyànjú láti jẹ́ pé àkọ́kọ́ náà gbogbo tí ń bá jẹ́ ìṣe ńlá sọmọdé kàbáyé mi pé èrò jìnà sí tẹ̀lé-tẹ̀lé àwọn kéékèèké yẹn ọlọ́run kò tún máa forí ẹ̀jẹ̀ wá lórí àwọn àwọn iṣẹ́ mi tá a tó ń ṣe pẹ̀lú ìwà àwọn iṣẹ́ ìjọsìn wa bẹ̀t àwọn èyí tó tóbi ní òun gbìyànjú pé ọ̀rọ̀ eh, ìwọ́ olóògbé pátápátá ó tilẹ̀ jẹ́ pé omi omi lágbára seriously lóòótọ́ torí pé gẹ́gẹ́ bí àwọn àṣírí tó pé gẹ́gẹ́ àwọn environment ìwà táwọn bí ọjà bọ̀ bá ń tà sí àwọn nǹkan kan tó jẹ́ daily basis ni wọ́n ń ṣe débi pé ó ti fẹ́ di ẹ̀tọ́ torí pé àwọn èèyàn ò rí ní ìbàjẹ́ máa but eléyìí náà nǹkan ṣòro ni àbí nǹkan bẹ̀rù ni torí pé àmì àmì ìyàmọ̀ sáà àmì pé ọjọ́ ìgbélé ìyàmọ̀ ti súnmọ́ tí a bá ti ń rí ìbàjẹ́ ní ọ̀rọ̀ tó dáa but èèyàn ohun tí èèyàn máa ṣe náà ní gbogbo àwọn kátà ìṣe ìrántí fúnra wa àti ìgbìyànjú láti máa fi àwọn èyí tí ọlọ́run bá fún wa ní agbára rẹ̀ àti má fi ìsìnkfà ká má fi ilẹ̀ pẹ́ pẹ̀lú láti lọ tọrọ àforíjì pet èyí tó ṣe pàtàkì jù pé ó tún jẹ́ kàbáyà ká jìnà sí pátápátá torí pé àwọn mùsùlùmí Al-Qur'an ó fi hàn pé ó dìgbà tá a bá fi àwọn kàbáyà nìyẹn lẹ̀ ìgbà náà lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá máa fi àwọn kéékèèké rẹ̀ lọ́wọ́ fún ẹ̀jẹ̀ wa so kò ní tọ́ láti ẹgbẹ́ á pé nǹkan ẹ̀sẹ̀ lélẹ́yìí tó yẹ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ká ṣiṣẹ́ ase lórí pípẹ́ àwọn yálà ase nàdámà àtútọrọ àforíjì àtúpadà sí àtútọrọ àforíjì àtúpadà sí bẹ́ẹ̀ ìgbà wọn dàbọ̀ pé ikú máa dé ó lè jẹ́ pé táìpà ṣe tán síwájú ká tó tọrọ àforíjì ní òdì so gbogbo àwọn ọ̀gbọ́n báyìí ni ohun tí àmọ̀ ọlọ́run kí ó tó wá so in ti ẹ notice ohun tó tẹ̀lé sí ẹ gbogbo èèyàn pátá nígbà tí máa fa tí máa fa tó ń sọ òun náà ó kàn torí pé ìdánilẹ́kọ̀ọ́ tápọ̀ àyè táìmù tí mo tí mo ṣe kọ̀pìlìtì nínú ọ̀rọ̀ bọ́ọ̀lù báyìí in fact ọjọ́ bíi mẹ́rin mẹ́ta mo fi di pé ìfàtí bíbà tó yẹ pé gbọ́dọ̀ tiẹ̀ ṣokùnfà kí n ó mẹ́bi ìdí lásìkò yẹn torí pé irú ohun tí ń bẹ lórí ọkàn àti ìpayọ ọlọ́run ìgbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò tún yóò tún fúyẹ́ tí times square yìí tó ti ń ṣe gbogbo àwọn àràkáàtì jíjẹ nínú ìyá tó wá péré padà rẹ̀ every time wọn náà ni muhasabatu nafsi tí àwọn afáàdá wọn náà wọn kò tó wá sí Assalamu alaikum.